fatiwa la máa pè ní àbí kọ̀dọ́. ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ni a pè ní tàbí ìdájọ́ lórí ẹni tí ṣẹlẹ̀ gbèrú. ok fatiwa ni ìdájọ́ lórí ìṣẹ̀lẹ̀ kọ̀dọ́wù ni ìdájọ́ lórí ẹni tí ìṣẹ̀lẹ̀ gbèrú. àwọn àáfàá gbà wípé fatiwa ni táwọn ò bá ṣe fatiwa làwọn ò ṣe àmọ́ ìtànẹ́bí ṣe yẹn fatiwa àti kọ̀dọ́ọ̀wù ni àlàyé ẹ̀rí bẹ́ẹ̀mì sí jẹ́ àfáàníṣì kí ẹnìkan wá bá mi kó sọ ọdún tóbìnrin yẹn sọ mo lè sọ fún un wípé irú rẹ̀ tó ṣẹlẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé kí obìnrin yẹn máa mú nínú dúkìá ọkọ rẹ̀ ohun tí ó tó ná ìdágọ́ta ànábì ṣe fún ẹnìyẹn nìyẹn ṣùgbọ́n mi ò ní sọ fún obìnrin tó wá bẹ̀ mí wípé nítorí náà ìwọ báyìí ok ìdájọ́ lórí ẹni tíṣẹ̀lẹ̀ gbèrú nìyẹn o ìwọ obìnrin yìí wá lọ máa mú nínú dúkìá ọkọ rẹ ohun tí ó tù ọ́ ná tí ó tù ọ́ tó máa tù ọ́ lù mi ò ní sọ bẹ́ẹ̀ rísìn ni wípé mi è ṣe ilé ẹjọ́ tí wọ́n bá gbọ́ obìnrin yẹn mú tọkọ ẹ̀ bá gbá mú tọ́ba ní àbúrò ẹ̀ máa lọ sọ bẹ́ẹ̀ fún òun pé òun ló fún un ní ọ̀dà ọkọ òkọ̀ láti gbé èmi lọ sí kóòtù tí wọ́n bá dé kóòtù kí ni màá sọ ní ẹjọ́ ṣé màá sọ pé mo jẹ́ adájọ́ ni therefore gbogbo àwa tí à ń sọ̀rọ̀ a gbọ́dọ̀ mọ̀ pé ìyàtọ̀ wà láàrin fatiwa àti kọ̀dọ̀ tọ́rọ̀ bá ti wá jẹmọ́ ìjìyà tọ́ bá ti jẹmọ́ ìjìyà tí ọ̀ràn bá ti jẹmọ́ ìjìyà a mú wá ní mú wá fatiwa a ní mú wá ní mú wá kọ̀dọ̀ agbára wọ òkà kọ̀dọ̀ ok ẹ jẹ́ tó fún mi látẹ̀rẹ́ tó tún tó tún wà simpler tàbí simplest ẹni tó bá jalè tàbí tó bá ṣe ṣìnà ó ti ní ìdájọ́ nínú ṣẹ̀ríà ẹnìkan wá jalè ó gbé ń tọ́ wọ ń tójú ìlàrin bíríà mi lọ tàbí ẹnìkan ṣe zìnà ó bá wa bá wa ó lóun ṣe nǹkan báyìí kí ni ìdájọ́ n ń ṣeun ìdájọ́ n ṣe á sọ fún a máa ní ṣe ìdájọ́ yẹn fún a ní gé ọwọ́ a ní lù ní a ní lù ní kòbókò ọgọ́rùn-ún tó bá ọ̀dọ́ a sì ní ilẹ̀ lókòpa tó bá jẹ́ ẹni tó ti wà márìdì tẹ́lẹ̀. tó ti yé wa bá ní ìsìn a ní gé lọ́wọ́ a ní lù ú lẹ́gba a ní ilẹ̀ lóko kọ̀dọ́ọ̀hù nìyẹn ṣùgbọ́n a sọ ìdájọ́ tó wà nínú ẹ̀sìn fún lórí ọ̀ràn tó dá so ká lọ di àlàyé. Oh. nẹ́tíwọ̀kì yìí tuntun bẹ̀rẹ̀ o torí sẹ́ẹ̀tì náà sì ní pọ́blẹ́mù. má bá ní tẹ love àti like má bá ní tẹ love àti like bóyá o lè solve problem tá a ní lọ́wọ́ báyìí now so ká sọ ìdájọ́ ọ̀ràn ó yàtọ̀ sí ká gbé ìdájọ́ yẹn dìde lórí ọ̀daràn tá a bá sọ ìdájọ́ ọ̀ràn fatiwa nù tá a bá gbé ìdájọ́ dìde lórí ọ̀daràn ọ̀dọ́wù nìyẹn èdè Islam tá à lò fún mi. therefore mo wá mú ìdájọ́ mo ṣe fatiwa ìdájọ́ ọ̀ràn tí ń bẹ níbi kíyàn lọ síbi sàárè mi ò láǹfààní àti pé Sheikh Adam ní ẹlẹ́bọ̀ mi ò láǹfààní àti pè wọ́n ní ẹlẹ́bọ ìyẹn iní lórí ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí mo wá then nínú ọ̀rọ̀ mi mo tọ́ka sí tírà mẹ́rin pé ó ní mo kà ká ní bàbá ṣe tírà mẹ́wàá àdéhùn ṣe tírà ogún àdéhùn ṣe tírà ọgbọ̀n tí mo sì láǹfààní àti rí mẹ́rin nínú tírà náà tó sì gà sí pé tírà náà ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn irú àdínú ànàsíhà alìsílámù fi nàìjíríà alìsílámù wàtàkọ̀ọ́lẹ́ẹ̀dì alìjàìlíyà àti tàríkù dáwà ìlàlọ́ lẹ́yìn alẹ́ àmsì wàlíyọ̀wò tírà mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò sí kankan bẹ́ẹ̀ jẹ́ tí a tàbí náhù tàbí bàlágà tàbí mọ́ntìkì tíra ẹ̀sìn ni tíra ẹ̀sìn ni al-islam fi nàìjíríà ad-dinu an-nasiha tàrífù dáwà ila Allah bayna al-amsi wal-yawm uh, àti al-islam wa taqalidu al-jahiliya tíra tó fẹ́ sọ fún wa nípa ẹ̀sìn ni ok a sì fẹ́ mọ ẹ̀sìn bàbá láti inú àkọsílẹ̀ wọn mo sì fi yé àwọn èèyàn wípé mo ka àwọn tírà náà o ohun tí ó lè mú mi pé Sheikh Adam ní ọ̀ṣẹ́bọ mi ò bá pàdé níbẹ̀ ohun tó lè mú mi pè wọ́n ní kẹfìrí mi ò bá pàdé níbẹ̀ ṣùgbọ́n mo bá àwọn tẹ̀kọ̀tẹ̀kọ̀ nínú ẹ̀ mo bá tẹ̀kọ̀tẹ̀kọ̀ nínú ẹ̀ tẹ̀kọ̀tẹ̀kọ̀ tí mo bá nínú rẹ̀ yìí kò bá mi lójijì torí pé a máa ń bá tẹ̀kọ̀tẹ̀kọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn tírà àwọn àfáà wa tó tún ju ṣéka ádámù lọ. tába tí wàá bá tẹ̀kọ̀tẹ̀kọ̀ nínú nínú tíra àfáà kan tẹkọtẹkọ ọbẹ ayọkùrù a sọ fún àwọn èèyàn yìí pé ṣe rí ọ̀rọ̀ yìí tí bàbá yìí sọ láàrin yìí èyí ìsọ̀rọ̀ ẹ̀sìn wa torí pé àyà báyìí takò àdìsí báyìí takò ìyẹn wà ní ìbámu sí ọ̀rọ̀ tí mo ti quote nínú ọ̀rọ̀ ìmáàmù wa Malik pé. kullu yukhadhu min kalamihi wa yuraddu a máa ń mú nínú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan a sì máa ń dá padà nínú ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan illa sahiba hazal qabr asharif wa ashara ila qabrihi sallallahu alayhi wa sallam ó ní àyàfi ẹni tó wà nínú sàárẹ̀ alápọ̀nlé yìí ó sì ó ní àyàfi ẹni tó wà nínú sàárè alápọ̀nlé yìí Imam Maliki sì mú ó sì ń tọ́ka sí sàárè ànábì sallallahu alayhi wa sallam agasi pé kò sí ẹnìkan nínú umma ànábì bó ti wulẹ̀ wù kí ìmọ̀ rẹ̀ ó tó kò ní tó tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti wá wulẹ̀ wù kí ìmọ̀ rẹ̀ ó tó yóò níbi tí ó ti jákòjẹ́. yóò ní ibi tí ó ti já kó jẹ. tá àáfàá bá ti wá jákujẹ lórí ọ̀rọ̀ kan tí aláwọ̀ pé kó yé ìwọ tóun kà síra rẹ̀ ó kọ́kọ́ dúpẹ́ fàlà pé láàrin yìí o ìjákujẹ leléyìí o tẹ̀kọ̀tẹ̀kọ̀ leléyìí o ó kọ́kọ́ dúpẹ́ fún àlá ọ wàá pe àkíyèsí àwọn èèyàn sí. Si ìjákójẹ yẹn pé à ń bàbá wa nínú bayi báyìí wọ́n sọ báyìí òun rèé o lójú ewé yìí o ohun tí wọ́n sọ yẹn ìtumọ̀ rẹ̀ rèé ìtumọ̀ rẹ̀ ó àyà kan nínú Qur'an àmọ́ àyà yẹn wá tàbí ó tako àdìsí kan tó ní àlàáfíà tàbí tó fẹsẹ̀ rinlẹ̀ a sì mú wá èyí ni ẹ̀kọ́ tí àwọn àfáà kọ́ wa pé ká fi máa bá àwọn àfáà wa lò bí bẹ́ẹ̀ kọ́ bí bẹ́ẹ̀ kọ́ kò ní sí àfáà kankan tí ó wọ ipò kàmàkásíra rẹ̀ kò ní sí àfáà kankan láyé tí ó wọ ipò kàmàkásíra rẹ̀ ẹ̀yẹ́wò tíra àwọn àdìsí sahih bukhari àti sahih muslim ẹnu kò lórí ẹ̀pẹ́ lálàáfíà but abu daud tirimizi nasayi ibùdó maja gbogbo kútùbù sunan àti kútùbù masanid combination ọ̀rọ̀ tó lálàáfíà àti àwọn ọ̀rọ̀ tí ò lálàáfíà ni ok ọ̀rọ̀ ògìṣẹ́ ọlọ́run nìyẹn o tí wọ́n kó jọ àwa rí èyí tó lálàáfíà nínú ẹ̀ àtẹ̀lé tí ò ní àlàáfíà nínú ẹ̀ àáfàá wo lẹ wá gbọ́rí láyé nínú àáfàá súnà tó sọ pé ẹ̀yin èèyàn ẹ má ka Abu Daud ẹ má ka Tirmidhi ẹ má ka Nasa'i torí pé àwọn àdìsí kan bẹ́ẹ̀ tí ò ní àlàáfíà Bukhari àti Muslim nìkan ní kẹ́ máa kà kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ rí ohun tí wọ́n sọ ni wípé ẹ máa ka gbogbo ẹ̀ wọ́n wà á pe àkíyèsí wa sí èyí tó bá dọ̀ yìí fù nínú sunan èyí tó bá dọ̀ yìí fù nínú masanid èyí tó bá jẹ́ mòdù nínú sunan èyí tó bá jẹ́ mòdù nínú masanid ìlànà yẹn ni àwọn àfáà máa ń tẹ̀lé so ló jẹ́ kí n mú àmọ̀ràn wá lórí ti Sheikh Adam wípé ohun tí ẹnikẹ́ni bá kà ń bẹ̀ tó bá tako Quran tó tako hadisi kó pe àkíyèsí àwọn èèyàn sí o kó ran bàbá lọ́wọ́ pẹ̀lú kí ọ̀pá náà ìjàkójẹ yẹn kódà mo tún fún àwọn ọmọ wọn ní àmọ̀ràn wípé kí wọ́n jókòó ti tíà bàbá kí wọ́n tún wá ìkún lọ́wọ́ pẹ̀lú àwọn àfa láti ta kí wọ́n bá wọn ẹ̀díìtì ẹ̀ ọ̀rọ̀ tí ò da tí bá ń bẹ ń bẹ kàn yọ kúrò ń bẹ gbogbo tíra ni ma ṣe bẹ́ẹ̀ fún kódà tafsir ibn kathir tafsir ibn kathir wọ́n ṣe bẹ́ẹ̀ fún bí tí àyẹn ṣe gbajúmọ̀ tó tó ga sí pé àáfàá tó kọ́ àáfàá súnà àgbà ni a tẹ̀kọ̀tẹ̀kọ̀ nínú ẹ̀ àwọn àáfàá wa wọ́n bá tẹ̀kọ̀tẹ̀kọ̀ nínú ẹ̀ wọ́n sì dàmà wọ́n sì wọ́n sì gbàyọ kúrò ńbẹ̀ wọ́n gbàyọ kúrò nínú ẹ̀ gbogbo ẹni tó bá ní tọ́bùà àkọ́kọ́ lọ́wọ́ àti latest tọ́bùà tó bá kọ̀m̀pìà rẹ̀ yóò rí àrídájú nǹkan tí mo ń sọ yìí okay now so ibi tẹ́mi fi ọ̀rọ̀ bàbá tì nìyẹn E, èmi o mi ò lè pè wọ́n ní mùṣíríkù mi ò lè pè wọ́n ní káfíù ìwọ̀nba tíra ẹ̀sìn mẹ́rin tí mo rí nu àwọn tíra àwọn tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn eh, nǹkan tó gẹ́ ń bẹ̀ ó ṣe é gbáyọ kúrò ń bẹ̀ kéèyàn yọ dànù bí yọ jìgá ok ó ṣe tó wá di ní àná ní àfáà Saheed Shittu wọ́n bá tún sẹ́ndì fídíò kan sí mi fídíò méjì kan wọ́n sẹ́ndì ẹ̀ sí mi mo wá ní màá wò nígbà tí mo wá wò á ah, inú mi bàjẹ́ inú mi ó bàjẹ́ inú mi bàjẹ́ gan-an pé à ah. so irú nǹkan báyìí wà lára bàbá wọ́n sì sọ ọ̀rọ̀ lórí rẹ̀ nínú tírà wọn al-islam fi nàìjíríà àdínú ànàsíhá kódà tàríkù dáwà ilà lọ́ọ̀ì wọ́n sọ ọ̀rọ̀ lórí rẹ̀ àwọn ọ̀rọ̀ yìí níbẹ̀ wọn ò sọ ní sọ ohun tí mò ń gbọ́ láti ẹnu wọn dàírẹ́kìtì nínú fídíò yìí ó jẹ́ tó jẹ́ ìbànújẹ́ fún mi. ẹ rí i pé mo sọ pé bàbá sọ̀rọ̀ àwọn tó mú Islam wá sí West Africa ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ àwọn oníṣúfì. Okay? wọ́n kàn sọ ń bẹ̀ wípé nínú àwọn tó mú islam wá sí West Africa làwọn Sufi wà tí mo sì gbọ́yé sí wípé nígbà míì ń bẹ téèyàn bá ń lọ ibì kan ó lè béèrè ọ̀nà ibi tí ń lọ lọ́wọ́ wèrè ibi tí ń lọ ò yàtọ̀ ibi tí wèrè sì júwe fún náà yàtọ̀ ṣùgbọ́n tó júwe ọ̀nà fún òun gan fúnra rẹ̀ o ti ní problem o ti ní problem ok mo mú àkàwé yẹn wá fún àwọn onílàákàyè ok àwọn oníwèrè ẹ̀sìn làwọn onísúfì o wọn ẹ̀sẹ̀ tí yẹn máa bá tó o so nínú tírà míì nínú tírà míì tí bàbá tó sọ̀rọ̀ kan àwọn oníṣòfì ọ̀dọ̀ ẹ̀ pé bóyá alìsílámù àtàkọ́ lídò àlìjà ìlú yà whatever so uh, níbẹ̀ ni no bóyá tàríkù dáwà ìlàlọ́ ọ̀kanu méjèèjì yẹn ibẹ̀ sáde bàbá ti pín àwọn tí ń ṣe súfì àbí wọ́n pín súfì sí ìsọ̀rí mẹ́ta wọ́n ní súfì kan ìlìní wọ́n ní súfì kan àmàlí wọ́n ní súfì kan fàlìsàfì ok ibẹ̀ ni wọ́n ti ń rẹkọmẹ́ndì tíra Riyadu Salihin ok ìyẹn jẹ́ ká gbọ́ yé wípé lọ́dọ̀ bàbá ẹni tó bá jókòó ti tíra ìmọ̀ tí ń kọ tí ń kà á àwọn kà á ń tọ̀ ń kún onísúfì èlìmí mo sì sọ pé tó bá rí báwọn ìyẹn ò tí ìyẹn ò tí jẹ́ fìtínà lọ títí torí pé àwọn àfa àgbà tá a bá nínú súnà tí wọ́n pa ìtàn súfí fún wa sínú tírà wọ́n jẹ́ kó yé wa wípé súfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní í ṣe pẹ̀lú tọ̀ríkọ̀ kò ní í ṣe pẹ̀lú tọ̀ríkọ̀ sufi tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ubad àwọn azuhad àwọn olùjọ́sìn olùráyésá ni wọ́n máa ń pera wọn ní sufi ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní ìparí ọdún kejì ìparí ọdún ọgọ́rùn ọdún kejì sọgọ́rùn ọdún kẹta ní Basra àti Kúfà pé àwọn tí wọ́n dún ní mọ́ ẹ̀sìn tí wọ́n ráyé sá àwọn náà máa ń wọn ní sufi nígbà náà kò sí ti ń jẹ́ gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ wọ̀nyí ṣùgbọ́n létà tí tọ̀ríkọ̀ yìí wọ̀ ìyẹn ni sufi àmàlí lọ́dọ̀ baba Adam létà tí tọ̀ríkọ̀ yìí wọ̀ ló ń di tọ̀ríkọ̀ kọ̀dìríyà tìjàníyà sàzàlíyà wàìsíyà sànùsíyà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà náà ni àsìkò tí súfì di tọ̀ríkọ̀ òun ni fálísàfà tó jẹ́ ìpín kẹta súfì lọ́dọ̀ sheikh adam ló wọlé ló wọlé sára àwọn tí ń pera wọn ní súfì ok so nínú àwọn tíra mẹ́rẹ̀ẹ̀rin yẹn láti bẹ̀rẹ̀ dópin bàbá ò fi bì kankan sọ pé àwọn gẹ́gẹ́ bí ẹnìkan o súfì làwọn o súfì tàwọn wá jẹ́ súfì èlìmí tàbó jẹ́ àmàlí àbò jẹ́ fàlìsàfì wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n kàtígóráìsì àwọn súfì wọ̀nyẹn so ibi tí yẹn bá sì sọ̀rọ̀ mọ́ ibẹ̀ náà là gbé ọ̀rọ̀ rẹ̀ lé ìdí nìyẹn tí mo sọ nígbà náà wípé àfẹ́sìn ni wọ́n ṣùgbọ́n wọ́n ní àṣìṣe tí wọ́n ní gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù náà ṣe máa ń ní àṣìṣe ká bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run àwọn àṣìṣe tó bá ń bẹnu síra wọn ká bá wọn tún ṣe kó má bàa máa jẹ́ okùnfà àyà fún wọn nínú sàréè. so gbogbo èèyàn ló mọ̀ mí látànà tó fi dòní wípé béèyàn bá ti pèrè ẹ̀ ní alùtọ̀rí kọ̀ tó bá ti lè pèrè ẹ̀ ní pé alùtọ̀rí kọ̀ lòun o àkọ́kọ́ náà kò lè jẹ́ alùsùnà o ò lè jẹ́ alùsùnà kò tún jẹ́ alùtọ̀rí kọ̀ méjèèjì kò lè papọ̀ sára ẹnìkan ẹlẹ́ẹ̀kejì béèyàn bá ti pèrè ẹ̀ ní mùrìídìí lójú ọ̀nà tọ̀rí kọ̀ ó ti hàn gbangba wípé onítọ̀hún ó gba ọwọ́ ẹ́mbáàsì ti gba ọwọ́ ó ti fi ẹ̀sùn kan ànábì pànábì ò jẹ́sẹ́ pé ó wá kù síbi ọwọ́ ló fi lọ gba ọwọ́ tìjàníyà tàbí kọ́dìríyà díàfọ́ nígbà táwọn èèyàn bi mí léèrè pé ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni tí wọ́n bá ń ṣe wírìdì ẹ lọ wo past video mi ohun tí mo sọ ń bẹ̀ ni pé ẹni yòówù tó bá ti lè gbọ́wọ́ tọ̀rí kọ̀ a lè kírun lẹ́yìn rẹ̀ a lè kírun lẹ́yìn rẹ̀ kí ni ìtumọ̀ pa a lẹ́yìn rẹ̀ lẹ́yìn sábì mùsùlùmí kì í ṣe mùsùlùmí nìyẹn bídíà rẹ̀ ti di bídíà tó ń mú káfíra bídíà ti di bídíà tí ń máa ba ẹ̀sìn jẹ́ ó ti di bídíà tí máa ba ẹ̀sìn jẹ́ nìyẹn ṣùgbọ́n tẹ́nìkan bá kàn ń bá wọn jókòó tí ò gbọ́wọ́ òun kàn wò wípé wọ́n ń ṣèrántí ọlọ́run ni wọ́n ń tọrọ astaghfirullah ni wọ́n ń ṣe la ilaha illallah ni òun ò sì mọ̀kànmọ̀kàn tiẹ̀ dọ́ndú ni àgùntàn ni ó jókòó tì wọ́n ó ń bá wọn ṣe lánùkàfírùhù wà lánùkàfírù àmàláhù àákàdà a ní sọ pé kèfèrí ni a sì ní sọ pé iṣẹ́ tí ń ṣe yẹn o ó ti sọ di kèfèrí ẹni tó ń pè mí yìí kó pè mí létà ẹ wò ẹni tó ń pè mí láti bolele iná Manchester kó ṣe sùúrù màá fún yín lásìkò màá fún yín láàyè láti béèrè béèrè ẹ ti gbọ́ ẹ ṣe sùúrù. now ẹni tó bá ti gbọ́wọ́ tó bá ti gbọ́wọ́ wírìdì kì í sọ̀rọ̀ ẹnu èmi nìkan o àwọn àfa àwa nu súnà tí wọ́n jẹ́ àgbà nu súnà wọ́n ti ṣe fásiwẹ̀ ẹ̀ jáde tó ti lé ní thirty years tó ti lé ní thirty years. ẹ̀gbọ́n tí mo wí ni mo ní ẹ ṣe sùúrù àsìkò tẹ́ pè mí ò tí ì bá wà pẹ̀lú mi lórí program àbí kí lẹ fẹ́ sọ. sí lórí program lẹ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ hold on ẹ hold on.